بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله نتسواج العقيدة الواسطية العقيدة الواسطية إتجت فواب ابن تيمية رحمه الله تعالى فصل تعرفها فصلي هو من أصول من أصول أهل السنة والجماعة nínú ìpìlẹ̀ àwọn àlùsùnà àlùjàmáà nínú ìpìlẹ̀ tí wọ́n wà lórí rẹ̀ wọ́n ní pé. ànàdínà wàlẹ̀ ìmọ̀ọ́nà kọ́ọ̀lù wà ánà. wọ́n ní pé dájú àdín ẹ̀sìn wàlẹ̀ ìmọ̀ọ́n àti ìgbàgbọ́ kọ́ọ̀lù wà ámàlí ọ̀rọ̀ ni ìṣe ni kì í ṣe pé a sọ pé ọ̀rọ̀ lásán nígbà tí wọn bá ṣe láì láha ìlàlá ọba àti ẹ̀ma kan ọba máa wùwà òbílẹ̀ jẹ́ mọ́mìnrin ni àní sọ́bẹ̀. ó ní ọ̀rọ̀ tá a fẹ̀mí sọ ọ̀rọ̀ tá a ó sọ òun ni iman. Hmm. ó tún wá jẹ́ iṣẹ́ ọkàn iṣẹ́ ahọ́n.

pẹ̀lú ìyapa gbogbo gbàlá máa ń sọ pé ọ̀rọ̀ márùn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlè ìmáàmù yẹn ìnílọ́kàn ìsọlẹ́nu àti ìṣe níṣẹ́ àti kí a máa lé sí ọ̀rọ̀ kẹrin pẹ̀lú tẹ̀lé tọ́lọ́hún a máa dínkù ọ̀rọ̀ karùn-ún pẹ̀lú ìyàpá ọlọ́hún. wàhùn mọ́ àzálẹ̀ kàláyò kàfírùn náà àhìlẹ̀ lẹ́kìdìlá sí tòun níbi àwọn ahlùsọ̀nà àlìkàmá àtàwọn èèyàn wọ́n ń pe àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ní kékeré pẹ̀lú pé wọ́n kà dẹ́ṣẹ̀ kan àbẹ́ṣẹ̀ nílá tí ì ṣẹ̀ bọ̀. kàmọ́yé kọlu ìkọ̀wárí. bí àwọn kàwárí jù sí máa ń ṣe ẹni yóò gbàgbé ti dẹ́ṣẹ̀ báyìí kọ́láàsì wọ́n yọ kó nu bá ìrásílẹ̀ islam ni. alẹ́lẹ̀ òkú wa tó lè mọ̀ níjà tó tàbí tàtún náà lè mọ̀ àti. ìwé kò ṣe é pé ìjọ́mọ̀ ìyá ìmọ̀ ni ọ̀rìn lẹ̀ pẹ̀lú ẹlmaasi ọ̀tún máa pé dání kan bá ti mu tí tó sì já kẹrùn lẹ́sẹ̀kẹsẹ̀ bá sì pè ní káfíìnì ní àṣà kò rí bẹ́ẹ̀ rárá ọ̀kú wàtú ìmọ̀ àníyá ìjọmọ̀ ìyá àgbàgbọ́ ọ̀rìn lẹ̀ pẹ̀lẹ́ṣẹ̀. كما قال كما قال سبحانه فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف يعني كما قال سبحانه في آية القصص بل الله سبحانه وتعالى متسلين آية بجسا نرى أن تبقى موقع نادي وبعد ذلك fàmánà ànfìyà lahu min akhihi shay' ẹnì yòówù tí wọ́n bá mójú kó nǹkan kan fún nípa ọmọ ọ̀yà rẹ̀ ọlọ́run tó pè lọ́mọ ọ̀yà á pa àyà sí ní lórí rẹ̀ nìyí sí ọlọ́run tó á pè lọ́mọ ọ̀yà lọ́wọ́ ìpànìyàn kẹ̀dẹ̀rí ẹ̀ṣẹ̀ ńlá ni ó lè má ti bọ̀ ó dá tó pè lọ́mọ ọ̀yà fàmánà ànfìyà lahu min akhihi shay' ẹni tí wọ́n bá mójú kó nǹkan kan kó fún un lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ fàtìbá òun bílí màrún kọ́ tẹ̀lé kínní yẹn lọ́nà tó dáa kọ́ gbà. ìgbà mo tẹ́lẹ̀ gbà yẹn pọ̀ ẹ ṣe báyìí bọ́mọ ìyá yín ni ó sì kọ́ ọmọ ìyá rẹ̀. ní ọlọ́run pè lọ́mọ ìyá ọkọ ọ̀la tààlà. ọkọ ọ̀la tààlà wà á ń tọ́ ìfọ̀tà ni mí فأصلحوا بينهما wọ́n ní ìtọ́ ìfàtánù àbárí ikọ̀ méjì mínàlímọ́mìnì náà kún kẹtàlú tí wọ́n ń bára wọn jà nínú àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run kún wọn ní mùmìnì ọlọ́tẹ̀sì lẹ́nìkan ìwà ọ̀tẹ̀ ni yìí ẹ̀sẹ̀ ni ọlọ́run bá pè ní mùmìnì tá a bá rí ikọ̀ méjì náà onígbàgbọ́ òdodo ọ̀kọ̀ kẹtàlú tí wọ́n ń jà. فأصلحوا بينهما حصة سلاح عام جيد وإن بغت إحداؤما على الأخرى فبا جاسي فقط دق سكجي فقد جعل سمكجي فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله ما سبه تفيء إلى أمر الله قرآن يا تصرى لسان wọ́n ní fọkànsì ló lẹ́sẹ̀ kájẹ̀rì ẹni tó kọjá àlà tó dọ́tẹ̀ ni ẹ bá yẹn jà àtà tẹ̀fí tẹ̀fí à ìlà àmúlà tó fi padà síbi àṣẹ ọlọ́run ọba. فإن فاءت فأصلحوا بينهما بالعدل. هاي قما سانجا عربي قما بينهما نينغو فأصلحوا بينهما بالعدل وأقسطوا ها طبعا هذه وتقعد ها síbi àṣẹ ọlọ́run òun àṣẹ ọlọ́run náà ni pé ká má dọ̀tẹ̀ ọ̀pọ̀ tìtì fa aslihu baynahuma bil adl ẹ ṣe àtúnṣe láàrin wọn pẹ̀lú dọ́gba wọn akọ̀ṣe kò ẹ sì ṣe dọ́gba o. dájú àlá ni ìhìbò lè mọ́kànṣe pé ó nífẹ̀ẹ́ gbogbo àwọn tó máa ń إنما المؤمنون إخوة فأصلحوا بين أخواتكم. آه إنما المؤمنون إخوة أسلوب الحصر والقصر ونطلب إنما المؤمنون إخوة مؤمني ما يعني ما آه، ها فأني مؤمنين حتى لا سلموا حتى يتيار دسيتم على إخواتهم فأصلحوا بين أخويكم هل ساتون سيدا على ما يعني مجيز ساتو بحنتوات هل أتسان سيدوا ولا يسلبون لق ولا يسلبون لقاتف لملية الإسلام بالكلية بالكلية bilkuliya kìí ṣe bilkuliya láàmù oníṣàdá yá oníṣàdá bilkuliya ó ní wọlá yẹsùlẹ̀bùnà alifasi kọlìmìlìyà òkì èyí tó ṣe fọ́wà nínú ìlànà ìsìláàmù wọn ò ní yọ ìsìláàmù wọn ò ní yọ kó lára rẹ̀ bilkuliya yẹn yẹn tí wọ́n á sọ pé ó ti di káfíìrì. wọ́lá yóò kọ́lé ìdúná rúfin náà. ẹ o wọn ò dẹ̀ ní sọ pé yóò gbèrè sínú náà. kàmọ́ tẹ̀kú lè mọ tẹ̀sílà tó. lọ́dọ̀ tèmi kàmọ́ tẹ̀kú lò ó mọ̀ tẹ̀sílà tó gẹ́gẹ́ bí àwọn àlùmọ̀ tẹ̀sílà wọ́n sì máa ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ lẹ́nu yẹn mọ̀nsílà tó bẹ́ẹ̀ náà mọ̀nsílà kẹ́yìn ńlọ́wà ṣùgbọ́n tó bá dijọ́ òfin dàlù pé àwọn yóò gbèrè sínú náà nítorí pọ́ńpọ́ńpọ́ kún ìmánì rẹ̀. báyìí lè fa àti kò yẹ́dẹ̀ tó lò fèsì sí ismail hill. irọ́ irọ́ irọ́ irọ́ irọ́. sí ismail hill láyé láyé fís ẹyọ ya kó mẹ ẹyọ alif kó mẹ físmìl ìmọ̀ ni. bí kò ṣe pé pò kí nìyí yóò wọnú kíni ọ ismil iman ismil iman yóò wọnú orúkọ imani ní pọ́nbélé bòkì ìgànnì ọkọ̀ sínú rẹ̀. táwọn fi kọ́ lè ta alẹ́. ilé ọba adéla ti sọ pé. ọ̀sà èrò lọ́kọ́ bá ti ń mú nínú. ọ̀sà èrò lọ́kọ́ bá ti mú nínú. nínú nǹkan tẹ̀lé fi ṣe tara àwọn ní sísọ ẹrú ẹrú wọn di ọmọlúwàbí tó wá jẹ́ mọ́mí bá a ṣe ń sọ ẹni mọ̀mí nínú ìtumọ̀ rẹ̀ ẹni ẹrú tọ́lá ti jẹ́ mọ̀mí ni kọ́lá kò ní kúndìẹ̀ kúndìẹ̀ nínú ṣẹṣẹ rẹ̀ ọkọ̀dì. ọ̀kọ̀dì là fi bísímìlì ìmọ̀ ilé mọ́ fúlàfẹ́. wọ́n yóò dẹ̀ pọ́ síbù wọ́n lè má kó sínú ìmánì pọ̀nbélé wọ́n lè má wọ̀ bẹ̀ ó sì wà nínú kí wọ́n. kàwọn ti kọ́ lè tàn án إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وني إنما المؤمنون لا لا مؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم àwọn tó ṣe pé tí wọ́n bá ṣe wá sí Allah fún ọ̀ràn wọn létí nípa ọlọ́run wọ́n jẹ láti kó lóògbóhùn ọkàn wọn máa gbọ̀n pẹ́pẹ́pẹ́ wọ́n máa bẹ̀rù àìdá tó lè yàtọ̀ àlẹ́ ìhìmù àyàtọ̀ tí wọ́n bá tó wá ka àwọn ayọ̀ ọlọ́run bá fún wọn zaadathum ìmáàna ìyẹn bẹ́ẹ̀ sì máa lé sí ìmáàni wọn. àwọn èèyàn yìí pé bàbá àti lè yọ ikọ̀ ìmọ̀ọ́nì kú lára rẹ̀ bẹ́ẹ̀nẹ̀ wọ bẹ́ẹ̀nẹ̀ lọ́wọ́ kò sì lè wọnú ìmọ̀ọ́nì tẹ̀yẹ́yẹ́ a lè yí kọ́ ayọ́kọ̀ nínú ìdá ìrọ́tì ìmọ̀ọ́nì lẹ́ẹ̀kan náà àtúwálọ̀ ìlọ́kì ìbọnú ìmọ̀ọ́nì yẹn yẹn ọjọ́ méjì sọ̀rọ̀ yẹn yí pé a fi orúkọ kún oríkì rẹ̀ ara pé ní mùmíní nákẹ́sù lè ìmánì èyí tí ìmánì rẹ̀ dínkù hmm. àfẹ̀mọ́ iná lè ìmánì yìí wọ́n fásì kó lè kẹ̀dí ọ̀rọ̀ tì í ọjọ́ èkì tá a fi kún fún ni sọ òní àníyọ́pọ̀ nínú àdẹ̀mí kì í bọnú ímọ́ọ̀nì ẹ̀yàn sọ irú ẹ̀ náà tó lọ́rọ̀ tá ní sọlá sọlá ń sọ wípé. làyẹ́dìní záàni sí nàyẹ́dìní wàhùwà múmi. múmi ẹ ó ń sìn ní aṣẹ́wó kò ní máa ṣàgbèrè nígbà tó ń ṣe kí mọ́ni rẹ̀ sì wà lára ẹ̀. ọ̀là yẹ́sìrì kò sáré kò fi nàyẹ́sìrì kò wàhùwà múmi. ẹ o ó lè ọ̀dẹ̀ sí nígbà tó ń jà lọ́wọ́ kí mọ́ni rẹ̀ sì wà lára. ولا يشرب الخمر حين يشربها يش يش حين يشربها وهو مؤمن آه م... آه ọmọdé ọdọ ni màá mọdé màá tó mú lọ́wọ́ yẹn kó dání iman. wàlá yantahibu nuhbatan dáta ṣáàkín yẹnta ọ̀nẹ́sù ilé yìí fíha àbùsọ̀rọ̀hún fína yantahibu ha wàhùwà mọ́mọ́. ní kò dẹ̀ ní já nǹkan gbà àjá nǹkan gbà nuhbatan.

ọba ti dìgbà tó fẹ́ ṣèrànù àbọ̀ fẹ́ jalè àbọ̀ fẹ́ wà burúkú nù ìmọ̀ ní ọkọ̀ rárá èyí fẹ́ wùyẹ lọ́rùn tọ́ba ti di pé ó ti parí ìranù tán ìmọ̀ ní oṣù bọ̀ sára rẹ̀ ìgbà tí ìmọ̀ ní kó lára rẹ̀ ẹni pé ṣèṣì ti wà ẹni tí ìmọ̀ nìyẹn máa wà lára rẹ̀ lọ ni wọ́n fi ń pè ní nẹ́ẹ̀kẹ́sọ̀ ìyá ẹni tí ìmọ̀ rẹ̀ dínkù nígbà tó padà síbi ẹ̀ṣẹ̀ ìmọ̀ ní lára rẹ̀ bóyá bíi mẹ́wàá ló ti dínkù gbà yẹn nínú nǹka tí wọ́n ń kà àbí márùn-ún àbí kẹ́ẹ̀tì fẹ́ ọ̀sà ti dínkù. ọ̀nà kúló wà mú mi nú ní akíkú lè rí. ẹ̀tọ́ ara ẹ̀ forí ti kù ẹ pè ní mú mi ní akíkú lè rí mọ́ni ẹni tí mọ́ni ẹ̀ dínkù. àwọn mú mi nú bí ìmọ̀ni wáṣí fún bìtẹ̀ tọ́ tọ́ tọ́ tọ́ àbí sọ́lé kọ́ kẹ́ ní mú mi bí ìmọ̀ni yìí mọ̀mìnì ni pẹ̀lú mọ́nì tó ní tí wọ́n á mọ́sálásí àgbàdo lé pé ìwọ́tọ̀ sẹ́ mú títẹ̀ àbíkọ́ tí bá rùn lẹ́nu ẹ̀ lógún because òfin òfin tó wà nù sẹ̀ríà náà ni pé èèyàn gbọ́dọ̀ gbóhùn tó kò nira báwọn èèyàn ní mọ́sálásí tó ti bá rùn lẹ́nu rẹ̀ nítorí pé àgbọ̀sà ayù ní halal láàkì láàkì rọ̀ ìhàtò òhún kẹrì hàn ọ̀hún rẹ̀ nǹkan tí táwọn èèyàn fẹ́ ṣùgbọ́n halal làákẹ́ yìí sì tún máa ń jẹ́wọ́ sàngà ọmọ ọ̀hún rẹ̀ yóò wà nǹkan àwọn èèyàn kọ̀ tòun ti bẹ́ẹ̀ náà nǹkan ojúṣe aláwọ̀ sọ́lá àlọ́sọ́lá sọ wípé mọ̀lẹ́ àkàrà من هذه الشجرة الصوم ولا يقربن مسجدنا بعد ذلك جاء في الجواب على لنتاجه وهو يعني ẹ̀mí àwọn èèyàn máa ń kàn lọ́dọ̀ tó ń jẹ́ wòsàn ìjọ ọlọ́run la gbọ́dọ̀ ọmọ láti má tà bá jẹ ọ̀mí má bẹ àwòlá ẹni bá fa sìgá àbọ̀ ti fi ògógóró gba tọ̀rátọ̀rá àpò rẹ̀ báyọ̀ ẹlòmíì tó bá gbọ́ báyà rẹ̀ máa ma ṣẹ́gìrì ni àbí kó máa bì sọ̀rọ̀ ń dọ̀ wọn gbọ́dọ̀ ọmọ sọ̀lá sí sọ̀rọ̀ sùnmọ́ máa dà àlékè mùmíní náà lápè mùmíní ni pẹ̀lú òun tí máa ń kí àtijọ́ ti ní èdè ń ṣe ṣùgbọ́n ọ̀fà àṣekùn bí kẹ́bí àti fi ó lè jẹ́ pò kí pẹ̀lú ẹ̀ṣẹ̀ ní ńlá tó ń dà yẹn. ọ̀nà yóò ẹ̀kọ́ lórí ìtumọ̀ yìí ti là kọ́. sẹ́yìn náà ti rí àfún lè kọ mùmíní yányá àfún tán. ọ̀nà yóò sílábù mú ti là kọ́ lẹ́sìn. àṣọ ayọkọ̀ lára rẹ̀ ní kọ́ni pàpàtà ní àyọ̀bù àdè fún tán nígbà tó fàájú dídí ẹ̀kún bẹ́ẹ̀ fásilọ́ ní ìpínlẹ̀ àjọyìn. wà mí nínú tó lè ahli sunnati wal jamaa. nínú ìpínlẹ̀ àwọn ahli sunnati wal jamaa. salamatu qulubihim wa alsinatihim li ashabi rasulillahi sallallahu alaihi wasallam. àwọn oníkàkàn wọn là táwọn wọn là wọn gbọ́dọ̀ hẹ́ẹ̀tì àwọn sàhábà wọn gbọ́dọ̀ sọ́kùsọ̀ nípa sàhábà nàbì sallallahu alaihi wasallam kàmọ́ wà sọ́fà fún ọlọ́run bí ìkọ́ lè tà á lá. ọjọ́ wọn náà fi ròyìn wá nínú ọ̀rọ̀ ọba adẹ́dà tó sọ wípé. wàlẹ́bí nàjà omi bá dìhìn yàkùlù nàrọ́fà nàìjíríà lánàá wàlẹ́ ìkúwánà nàlẹ́bí nàṣàbàkú náà bílẹ̀ ìmọ̀. ó ti jẹ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n ní wàlẹ́bí nàjà omi bá dìhìn àwọn tí wọ́n dé lẹ́yìn wọn lẹ́yìn àwọn sàbí yaquluna rabbana ighfir lana wọ́n máa sọ pé ọlọ́run fún mi jẹ́ ọ wa li ikhwanina alladhina sabaquna bil iman ẹ̀dùn bẹ́ẹ̀ àtàwọn ọmọ ìyá wa tí wọ́n gbà wájú wa pẹ̀lú gbàgbọ́ hmm? ìtumọ̀ la máa fi ń pàṣẹ wala taj'al fi qulubina ghillan ọlọ́run máa fi àdéhùn kan bó sí wa lẹ́mìí kórìíra má fi ti wà lẹ́mìí táwa fi kóra àwọn onígbàgbọ́ òdodo. rọ́bìnà ẹ̀ẹ́nàkà ọ̀rọ̀ yìí. ìwọ náà ọbẹ̀ lẹ́dàá wa rọ́wùfù ni ọ aláàánú ni ọ oníkàsí ni ọ sọ́dọ̀ làásì. وطاعة الرسول وطاعة النبي صلى الله عليه وسلم في قوله لا تسبوا أصحابي. àti ká tẹ̀lé òjijì ọlọ́run níbi ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé ẹ̀mí ìbáwọn sàbí mi o. والذي نفسي بيده وفانت من معنى من بلا وربات إن شاء الله لو أن أحدكم أنفق مثل أهد ذهبا أعتني قوكان من يفعلنا ومتوتو كأهود تواجه في كدا قول سجوان علىهم مبلغ مدة أحدهم ولا نسيف قوة كل جي مدة كنا وصعبنا ولا نسيفه هذا كتو مدة كتسعبنا ولا نسيفه قد أقول جيه ويقبلون ما جاء به الكتاب والسنة والإجماع من فضائلهم ومراتبهم wọ́n ní fẹ́ẹ́ wá láwọn Ahlus Sunnah wal Jama'ah àyàn wọ́n á máa gba irun tí Kùránì mú wá irun tí Sunnah mú wá irun tí ìfẹnukò àwọn sálàfù mú wá nípa ọlá tó ń gbẹ fáwọn sàhábà àtìpó wọn ẹ ò ó ní wọ́n sì tún máa ń fún lọ́lá tó pọ̀ àjùlọ ọlá ẹni tó náwó kó tó di pé mọ́kàdílẹ̀ Islam. wàhùwà sólì sólì Hudaybiyya. ẹ ọ lásìkò tí wọ́n ṣàtúnṣe ní ẹni tó ń pè ní al-Hudaybiyya yẹn. wàkọ́tàlà aláàmọ́ni àǹfààkọ́ mi bá àdéhùn. ó ń tọ̀ ọ̀nà ẹ̀wò ó tún òun náà náwó lẹ́yìn ìgbà tí mọ́sàdìlẹ̀ islam ló tó náwó tiẹ̀ ọ̀kọ́ tala òun náà sì jà fitafita lẹ́yìn ìgbà tí mọ́sàdìlẹ̀ islam lòun tó jà lọ́dọ̀ sí jihad. ويقدمون المهاجرين على الأنصار تو أو أهل السنة والجماعة وأنا أبي المهاجرين أو تما سيجرا كلا النبي صلى الله عليه وسلم لا تمكة ها تو مو بيوان سواجو àwọn àǹsọ̀ tí wọ́n sì lọ bá ní Madina. ويؤمنون بأن الله قال لأهل بدر وكانوا ثلاثمائة وبضعة وكانوا أتجاجنوا وكانوا وكانوا ثلاثمائة لا إله لا إله جي ثلاثمائة أها خبر كان لنا فمن هو ترى أنت تصل ما فقط وقال ثلاثمائة لا إله so only àní wọn a tún máa fún ní ọlá jùlọ àwọn owó nìyẹn o àwọn ẹni tí wọ́n jagun bá dárè hmm? àwọn tí wọ́n jagun bá dárè wọ́n nígbàgbọ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fáwọn tó jagun bá dárè àwọn tó jagun bá dárè ọ̀gá ní sàlásà ní àtìrín three hundred ni wọn wọ́n bí dáta aṣára o ẹ lè sọ wípé yàní thirteen àbí nineteen ọ̀rọ̀ bó ti rẹ̀ ẹ́ ní seven hundred and thirteen àwọn làwọn afa àpàlà fi ń ta ní kàlẹ́ ọ̀sẹ̀ wọ́n ní kọ́lọ̀ ọ̀ka kìíní kan seven hundred and thirteen òǹkà àwọn àwọn tó jagun bá dàrí kódà àwọn asọ́nà ló ń kà àwọn ẹni tí àwọn òjíṣẹ́ ọlọ́run tún nìyẹn làwọn bí wọ́n ti rí máa fi ní kàlẹ́ fún àwọn kẹfẹ́ ó ní ìrìnàlù. ìrìnàlù mọ̀ ṣí tún pàpọ̀ ìgbọ̀fà ètò lápò. sí kúrò àǹtọ́ni lọ́dọ̀ yàrá ọ̀rọ̀ ni ọlọ́run ká sọ fún jùsí ọlọ́run ló ní i'malu ma shi'tum hmm? ẹ ṣe ohun tẹnu ẹ bá fẹ́ ṣe ọlọ́run dẹ̀ ti mọ̀ fún òun ní sẹ́bọ̀ hmm? i'malu ma shi'tum ohun ayé ẹ ṣe ọlọ́run mọ̀ fún òun ní sẹ́bọ̀ ló fi já sí wípé nígbà tí a fa wa àyàní Hatim bọ̀dà àbí balta tí wọ́n ṣe àṣemáṣe orí àṣemáṣe ni ìta ọ̀rọ̀ ni àtọ́jú tí àwọn ẹni tó wà pẹ̀lú àná sọ̀lá sọ̀lá fi wo kínní yẹn kí la ṣe má ṣe yẹn ìgbà tí wọ́n fẹ́ lọ sí mẹ́kà wọ́n fẹ́ lọ sí mẹ́kà láti lọ sí ọmọlá àwọn asẹ́ǹdì lẹ́tà tàbí fásitì ògùn ara sì lè pé àwọn asẹ́ǹdì lẹ́tà fáwọn tó wà lọ́wọ́ ọ̀bẹ̀rẹ̀ obìnrin kan so ilé yẹn lè ní ìwà ọ̀dàlẹ̀ ni wọ́n ń pè nínú ìṣẹ̀ríà kọ́dà irúfẹ́ ẹni yẹn kò sí tàbí ṣùgbọ́n kọ́dà ìgbórí òfin ayé gan wọ́n gbọ́dọ̀ pa á so wọ́n á sẹ́ndì lẹ́tà yẹn ìdíṣẹ́ ọlọ́run sọlá àlọ́sọlá pẹ̀lú olùbúwà tọ́lọ́run fi hàn wọ́n wọ́n á ní àlíyà tẹnìkan ìpè ẹ lọ bíbà yìí Ali ibn Abi Talib radiyallahu anhu ìpè ẹ lọ bíbà yìí ààyè báyìí báyìí ẹ bá obìnrin kan bẹ ẹni kó múlẹ̀ tó àwọ̀ rẹ̀ wá. Hmm. nígbà tí wọn sọ jẹ́ àlẹ́ sọlá sọlá sẹ́yìn wọn á lọ bá obìnrin yẹn wọ́n sì bá níbi tó ti sọ ọlọ́run sọlá sọlá ṣe wá sọ̀rọ̀ fún ọ yìí náà ẹ lọ sí odò òmù tẹ bá ti dódò òmù ẹ múra àti wọlé ẹ lẹ́yìn tí a tó ń ṣe kápẹ́ńtà ńlá yìí ẹ̀dó síbẹ̀ ń bẹ̀rẹ̀ fìlẹ̀ èèyàn sì wà ń bẹ̀rẹ̀ láì ṣe pé èèyàn páàkì ọ̀dùkọ̀ tí ì sì páàkì nùbú wà ní. wọ́n bá débẹ̀ wọ́n bá rí arábìnrin arábìnrin ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò lè lẹ́tà ti mẹ́lẹ́ ọ̀rọ̀ ìwà ọ̀rọ̀ kò sí lẹ́tà lọ́wọ́ jíṣẹ́ ọlọ́run lè parọ́ ó ní lẹ́tà wà lọ́wọ́ rẹ̀ kò sí lẹ́tà wọ́n bá sọ fún báwọn tún gbélé rẹ̀ ẹni ẹlẹ́sàt bíi mùsùlùmá gèlè rẹ̀ yá àwọn tó ọdún yìí pé irú kíní kan sọ àkàbí kọ níwájú àwọn afáwà nígbà tá a fà ní Sudan ìjọ yẹ ká mọ ẹyin búrọ níbẹ̀ yẹn àwọn obìnrin wà rìn kí bíi ewúrẹ́ nísìnyí wọn lọ hijab kẹfẹ́rí tí wọ́n sọ fún pé àwọn bọ̀ gbèrè orí rẹ̀. ó túmọ̀ kó múra dáadáa wọ́n ní kí wọ́n sì ń jẹ́jẹ́ bí lẹ́tà wà lọ́wọ́ wọ́n wá bẹ̀ wọ kọ̀rọ̀ wọ́n á lọ tú orí rẹ̀ fúnra rẹ̀ ní orí náà ló gidi àwọn tó wọn tí wọ́n máa ń pọ̀ wọ́n á fẹ́ yọ jáde bí wọ́n á fi lé wọn lọ. wọ́n fẹ́ wọ yẹ̀wò ni ẹ ọmọ mùsùlùmí tó wọn máa tún gbogbo ara káàkiri wọn àrùn kìí ewúrẹ́. ìgbà tí àwọn ènìyàn padà lọ́dọ̀ jù sọ́lá a káwọn afáwọn ọmọ mi ṣe wọn ṣe tuntun pé wọn fojú gbà ní ẹgbẹ́ mẹfìkì ẹ jápa ìgbésí Ọlọ́run wa sọ̀rọ̀ ká tí ó débẹ̀ yìí pé a wọn mọ òkú lọ ń sọ náà wọn mọ yòbìrì ká anàlá ìtọ́lá àlá àhìlẹ̀ bàdìrì ṣé wọn mọ Ọlọ́run ti ó ti gbójú àwọn ẹni tó jagun bá Ọlọ́run wa sọ pé ẹ ẹ ìmọ̀ yòó ìmọ̀ ẹ̀rí ẹ ṣe ọ̀kọ̀dì kẹfàtù lákùn mo ti forí jì kò lè sẹ́bọ̀ hábì bọ́yá wa kí ló lè tó fi sẹ́mu tó ṣe. àṣà ni bẹ́ẹ̀ ni mo gbé wá burú mo ń wò pé ìgbà tá a fẹ́ lọ ṣe káwọn ọbẹ̀ yẹn lọ àwọn aráàlú òun ò lẹ́nu kẹta tó jẹ́ ara mọ́tà tó jẹ́ fámílì òun ti gbẹ̀ mẹ́ẹ̀ náà làwọn sì ń gbé tẹ́lẹ̀ àwọn yòókù rìbìṣà sí lòun fi sọ pé kí wọ́n wo bí wọn ò gbé wá burú èyí tí ọlọ́run fi wàrà filẹ̀ sọ eléyìí ọjẹ́ sàtì ń bẹ fáwọn tó jagun bá dàrú káyìn mọ́ lóru máa ṣe ètò ìmọ̀ ẹ̀rí ẹ̀sẹ̀ àkọ́dọ̀gà fàtú làkọ̀ ó ti forí jìn. ọ̀kan tún nìyà àwọn oní ti báyà tó lè jù wá nù nìyà ìjà ìgbà kejì àfáwà hátìbù yẹn àwọn oúnjẹ ti. Eh, ti fatu ṣùgbọ́n eléyìí ti tàwọn bẹ́ẹ̀ àtọ̀ òdìbò àti Hudaybiya ó múra làwọn mùsùlùmí fẹ́ lọ sí fa àwọn sọ pé àwọn ń lọ jà nǹkan tó kàn mú dání láwọn pé àyíká máa lè pàdé nǹkan olóró lọ́nà àwọn ọlọ́kàn mú dání àbẹ́tí gẹ̀ẹ́sì àti bíi dàbí nǹkan yìí àdá tán lè fi gé kínní fún ẹran àwọn àwọn tó ń tẹ̀ mú dání ni àwọn sọ fún àwọn lọ́jà ṣàdédé làwọn ènìyàn bá sọ pé ẹ̀ ti wọlé. òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àdìsọ́lá ń wò pé kékeré ọ̀la ló kà wá ni kí wọ́n sì pé ẹ̀ ní wọlé ìwọ̀n padà sọ dìjà nígbà yìí mùsùlùmí jájá láì palẹ̀ mọ́jà wọ́n bá láwọn ọjà tí wọ́n bá ẹ̀rí òjíṣẹ́ ọlọ́run bá wí ní kúmọ́ lẹ́ẹ̀kan náà ìkọ̀sẹ́ni tí wọ́n wà nínú gbogbo wọn fà níbi nìgbàrà pé àwọn ọjà ìjà tí wọ́n palẹ̀ mọ́. kódà Usman tí wọ́n ná tán rẹ́ sí wọn pé kóun lọ bá wọn fọ̀rọ̀ jómi tó rọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ń mú ọwọ́ wá pé ọwọ́ ti Usman ní ó mo mọ̀ pé bá wà ní òun náà sọ ọjà. sọ <laughs> nípa bẹ́ẹ̀ kò sì sí mẹ́ẹ̀. bí Usman wà ní ibi ẹsẹ̀ o yìí ni wọ́n ní ọ̀sán fún wọn ọjà. nítorí bẹ́ẹ̀ ni kò sẹ́ni kankan tí ó wà ní àádọ́n ẹnikẹ́ni báyà tọ́fà nẹ́bì ní báyà wípé bọ́bá dìjà ajá táàtà ṣàjà lábẹ́ igi. kàmú afọ àwọn èèyàn bíi gẹ́gẹ́ bá ní لقد رضي الله أن قال الله يا نساء وانا صوت الفتح ورضوا عنه انا يا نساء طلانسي وكانوا اكثر من 1040 والله يا اوت تايوان انا 1400 اللي 1400 جاي وموقعتها لكي الله يجعل الجنة فاضي أنا على الجنة نعم ويشهدون بالجنة لمن شهد له أو أهل السنة نية ويتون كرم وقال أنت أنا باتجاري كان على الجنة وأنا باتجاري كان على الجنة pàlẹ́ aṣáárọ̀ tù. bí àwọn mẹ́wàá pé pé kò yé sí ní gbogbo wọn. wọ́sáàbì tó bùnú kọ́ yìí. wọ́n sọ̀rọ̀ rẹ̀ lálùkọ́ níjọ́ ìjọba sábì tó bùnú kọ́ yìí bùnú sàmás mo sọ ní bí hálùkọ́ níjọ́ ìjọba. sọ làwọn sọ́wọ́ tó ń jà wárí tí bá ń sọ̀rọ̀ báyìí ilé ọmọ mi títì ni kèé sì ṣe pé mọ̀ ọmọ àbí ọ̀kan náà ará ilé mi ni tí wọ́n bá ń sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ báyìí ọkọjá pé ó sì máa dẹ sí ọ hmm. rí i pé kìnìún àtàmọ́dẹ̀ ni àwọn tí mo wà ní ìdí mọ̀ nígbà ń sọ̀rọ̀ nọ́mà ni bẹ́ẹ̀ wà ní àfáwà sábẹ́tò sábẹ́tò fàyọ̀sì tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí ọmọ mi tìtì ni hmm. kò sóhun ẹ̀rẹ̀ kan tí wọ́n gbọ́ ọmọ kódà káwọn èèyàn mi máa sọ̀rọ̀ hmm. pé nígbà táyà wa sọ̀kalẹ̀ pé látàrí fáwọn aṣọ àtàrí fáwọn aṣọ ọ̀tún náà rèé. فلا تجهروا له بالقول متوقع فعليكم يعني. وجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون هذا لا تقول سيدي فانسوا كل قواد وقلنا أقلوا دولة إسيا وجب أجل سألوا أولي ما نجاكين واجهنا اللي تجوه له جلون يا أخي إسيا ولا لون بابي إداؤوا مجرد هذا نار جنة جنة جنة àdámọ̀tì ẹni ẹni àlùjẹ́nà náà gbogbo àwọn mùsùlùmí náà sì àwọn àlùsùnà náà wàá fìdí ẹ̀ múlẹ̀ pé ẹni àlùjẹ́nà ní afáwọn sáré ẹni àlùjẹ́nà ní. àtàwọn mìíràn àwọn sàhárà. يقرون بما تواتر به النقل عن أمير المؤمنين wọ́n tún máa في ń rinlẹ̀ tí wọ́n tún ṣe pé àkọọ́lẹ̀ fìdí ẹ̀mí lẹ́yìn àtọ̀tọ̀ tó mùmìnì علي بن أبي طالب. àtàwọn míì ọ̀yà. ọ̀gọ́ ìròyìn mi ni anna khayra ahli ummati ba'da nabiyyiha Abubakar. wọ́n wá lọ́dọ̀ àlè bẹ́ẹ̀ àtàwọn míì náà àwọn sàhábà pípẹ́ ń tọ́ lọ́lá jù nínú gbogbo àlè ọmọ yìí lẹ́yìn ànábì Abubakar lẹ́yìn náà Umaru. wọ́n á tún máa fi Usman sí kẹta. ويربعون بعلي رضي الله عنه آه ما تمع في علي مو في السكاني كما دلت كما كما دلت عليه الآثار آه آه بنا العدو فجميع الآثار عمري يعني قبص تنقصير سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك